إن عدة الشهور عند الله إلا عشر شهور في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض والسماء ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا

Thank you.

إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم ترونها وجعل كلمة الذين كفروا السفلى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 السلام عليكم ورحمة الله وبركاته eléyìí tẹ̀síwájú àlàyé tàbábọ̀ nínú sọ́rọ̀tù tọ́wà yẹ ṣúra ẹlẹ́ẹ̀kẹ́sọ nínú Al-Qur'an ayẹ ẹlẹ́ẹ̀kẹ́sí ní ogójì gbogbo àyà 36 pẹ̀lú èdè ìgbó. Àtàlàyé àyà yìí pẹ̀lú àlàyé tí àfáàwà àyìnmáàmà Abu Abdullahi Muhammad bin Ahmed Ansari Al-Kuntubi tó tó ní kírísẹ́ náírà ní òun àdẹ̀wà ní twenty thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen. Obìnrin ní sẹ́kọ̀ọ́ rẹ̀ ní àkọ́kọ́ ọmọ ọdún méjì tí ìbá ń kúrú tó ní ọjà ìjáde báyìí. لا لا بالتواجد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه اللهم آمين وآمين إن عدة الشهور عند الله إثنى عشر شهرا إن عدة الشهور عند الله إثنى عشر شهرا لا تلاقي أنك وشي لك الله مثل عزيز واحد في كتاب الله يوم خلق الله السلام يوم خلق السماوات والأرض منها أربعة حروف ذلك الدين القيم فلا تظلموا فيه وقاتلوا المشركين كافة Ẹgbàgbà àwọn ìrírí lápàkẹ́ ẹgbà àwọn ẹgbà àwọn ọ̀ṣẹ́fẹ́ ológun lápapọ̀. كما يقاتلونكم bí àwọn olóòrùn ṣe ń jà ìlú tó lápapọ̀. wọ́n Níta bábà yìí lé lọ sí àbá wa àìyàn àìkòkúrì تدل على أن الواجب تعريف الأحكام من العبادات وغيرها إنما يكون بالشهور والسنين التي تعرف على الأرض دون الشهور التي تعتزل العدم والروم والكسر وإلا تنزل على اثني عشر شهرا لأنها مختلفة لأعداد منها ما يزيد على ثلاثين ومنها ما ينقص والشهور لعرب لا تزيد على ثلاثين وإن كان منها ما ينقص والذي ينقص لا يتعين له الشهر وإنما تفاوتها في انتصام والتمام على حسب اختلاف سيد القمر في البروج. شيخ انت wípé gbogbo tó bá ti jọ mẹ́sìn àbí gbogbo tó bá jẹ mọ́ òǹkà ní ìyẹ́ǹsì òǹkà èyí tọ́nà ń sọ ìlú ìjú ọ̀rọ̀ ìlàmù ìkà òun náà sì àwọn oṣù táwọn lágbáwá mẹ́ ó yàtọ̀ sí àwọn oṣù tí àwọn èrò bóyá bí àwọn aláwọ̀ dúdú àwọn ará rọ́mù àwọn kìrìtì àbúkù ní àwọn aláyé méjì kódà ní làbùsẹ́sì dára ìsìnàyè àṣàwọ̀ṣẹ̀wọ̀n báwọn náà bá gba oṣù tí wọn tí ò bá lé sí méjì lábújẹ́ méjì lábẹ́ ní àkọlù ní oṣù tí torí ó ń ta rẹ̀ sàtìkà ẹ̀sà ó tàbí sí àwọn ẹ̀rìn ní àwọn kàánà ilẹ̀ English láti ìsàtẹ̀sẹ̀ta ẹgbẹ̀jì náà lùfẹ́ta ọ̀rẹ́rẹ̀ sàtà bí wọ́n tẹ́lù torí oníṣẹ́ sọ ní ẹrù ẹrù àti kúrò ní ìṣọ̀rẹ́ lọ́ọ̀dà tẹ́lù ọgbẹ́ ní àbùkù tó lé lọ́wọ́ ọdún méjì lẹ́yìn ọ̀rọ̀ Èrèsì àwọn oṣù yẹn tàjọ síra wọn, ìní àjẹ́ láti, àdùnmọ́, ìní àjẹ́ ọgbọ̀n, ìní àjẹ́ mọ́tàlélọ́gbọ̀n, gbogbo díẹ̀. Ní a máa yà bí ìlú alàpàlà sí àwọn ní ìdẹ́ ẹ̀dẹ́ ọdún, 31 wà ní àmà ìyáàkù òbí òpópùn pòlúwé wà ṣùgbùrù rẹ̀ àrọ̀ láti zíkì àdàmùsàdà sí ṣùgbọ́n àwọn oṣù lábára oṣù méjì lábára tọ́lọ̀ tọ́lọ̀ dápò wà ní ìrìkùsẹ̀ tó lé ọmọ wà ìkánà ní àmà ìyáàkù tó bẹ̀ ó ṣe é ṣe kárí mú ẹ̀ tí ò ní bí ọmọ tí ó jẹ mọ́kàndínlọ́gbọ̀n wà láti ìyáàkù èkó wá sì dín ní ọgbọ̀n lẹ́yìn tá yàtọ̀ àìsí àdìlá òṣèlú ẹ̀rì kò sí oṣù kan pàtó bá a lè sọ pé lè jẹ́ ìjẹ́ ọ̀gbọ̀n ilé ìjẹ́ ìjẹ́ mọ́kànlélọ́gbọ̀n fún oṣù ojú ọ̀run mo rò ní ọ̀rẹ́ yìí wà ní mẹ́mẹ́ sọ́kọ́ ọdún àfihàn sọ́n pàtàkì lára nípasẹ̀ sí láti bẹ́ẹ̀lẹ̀ lọ́nà ìgbúrò ó ní nígbà tó yóò ṣe ó dá lórí bí àwọn olùṣùpá oṣùpá tí lọ sọ́nà ti bọ̀ lọ́lọ́rin sọ gbogbo láàrin wípé yàtàlú mẹ́ta àìrẹ̀ àti ìlà àbá Oṣù yíyá lọ́wọ́ àti ìtùn ìrìnlá àti wọ́n ìṣẹ́ وليس البر بأن تأتوا البيوت Aya ìlú àkàkù 160. Ó yẹ káwọn èèyàn náà wà ní kàrá. Wà ní báyìí kan, ṣáàrù ọ̀dọ́ ọ̀lẹ́bì ní Ìlànà. 189. 189 náà. Ṣúra kí wáyà 189. يسألونك عن يسألونك عن الأمينة قل يوم ما يلبس Tẹ́gbọ́n ọ̀fẹ́ tí mo sọ rẹ̀, jẹ́ lọ́rùn. Yá pàdú ẹ̀ta àìlè àmìnà, ó bí ọ léèrè nípa sáàpé ní ìlétésù. Tí wà pé ìlétésù ni ìlété oṣù, ìlété ń tẹ́ oṣù. sáàmìlẹ̀ nínú orin ìbílẹ̀ ọ̀yọ́ wọ́n ní ará ọ̀yọ́ yọ wọ́n ti tó ṣùgbọ́n yọ àtẹ̀sẹ̀ ilé oṣù oṣù bára sí nílé tó ṣù lẹ́yẹn oṣù ọ̀yẹn wọ́n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ààrẹ ànábì gbélé wọ́n máa bẹ̀rẹ̀ kí ìṣúmẹ́ èéṣe tó ṣùgbọ́n ilé tẹ́lifẹ́ sí máa ń yọ mẹ́rin tí ó dàbí ìgbésù ìyẹn oṣù tuntun kò lè Ìyá àyílà bẹ́ẹ̀ rí yẹ, oṣù bẹ́ẹ̀ rí yẹ tó lẹ́yẹ, ma wà kí kí lè lẹ́bìí, yíyan àsìkò ló jẹ́ ìrìnà fún àwọn ènìyàn wà lè hajj àti hajj. tó bá ní lọ́wọ́ àpíkì lọ́wọ́ àpíkì méjì tàwọ̀kíkù ti àìsànrẹ̀ èyí tó jẹ́ ti ìgbà tàwọ̀fíìsì sí alìmọ̀kán èyí tó jẹ́ láàrin mọ̀wà tí ìgbẹ́sí àsìkò náà láti bí àmì òní ìjẹ́ tó jẹ́ pígbà yẹn máa ń ṣe jẹ́bọ́lá ti sọ pípé wà lẹ́ háì ápùnà tó ṣe àìsìkò tààyé ń jẹ yẹn làbẹ́gbọ̀ Muhammad lọ́lọ́wọ́ àríwọ̀ táàtùmọ̀ ibi àti wọ inú iṣẹ́ áàtì òun àwọn ààrẹ táàpẹ̀ ní àwọn ààrẹ táàpẹ̀ mọ́ sábà tó káàkiri gbára mú wọ́n máa ń gbára mú ilẹ̀ òun máa pè ní àwọn mìíkọ́ mìíkọ́ mìíkọ́ sí ẹ gbogbo dé yẹn mọ̀wá sí ìdáhùn tó bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe pé bàtà abájẹ́ nìkọ́ ní ìṣẹ̀lẹ̀ láti ẹ̀wọ̀ aṣọ tí wọ́n ló pè aṣọ ara ní ìyẹn ni aṣọ méjì tí wọ́n rí rán ọ̀kan yóò máa jẹ́ ìta aró tàbí ta fún ìkejì yóò máa jẹ́ ìta ìpàkájà tàbí pàtàkùnrà àtìkù bá pàtàkì rẹ̀ pé ayọ̀ apákan sílẹ̀ tàbátìdé hajj ó tó nígbàtà ayọ̀ ó sì tó nígbà àgbọ́dọ̀ bò gbogbo àwọn ilé ìlú lẹ́kọ̀ọ́. Kèéṣe bàbá aláṣẹ ní ìkọ́ ìyẹn tuntun lẹ́nìkà wọ ṣòlè sẹ́gbẹ́ ìkọ́jẹ́ sọ̀fì tó lábàá sí àgbẹ̀gbẹ̀ ni pé ìlú Màdínà gẹ́gẹ́ àlẹ́bí ti wọ aṣọ ààrẹ nígbà táwọn ti bẹ̀rẹ̀ ṣe hajj hajj àti wàdà àti àgbàṣe ìjẹwà àti ìjọ ìjọ yìí wọ́n ní 2000 and Ọ̀rọ̀ yẹn nígbà tàà, nígbà tàà ń sọ fún àwọn aláàlá ti abẹ́ ẹnu wa. Wọ́n ti gbọ́ bá wọ́n lè jẹ́ kí ṣèwádìí dáadáa. Ìfẹ́ ṣẹ́ nígbà tàà bá jẹ́ nìkan tàbá ń lọ ni a tún pé ara ìrìnlẹ́ láti àkáwà wà fún

wọ́n sọ fún ẹ pé màtíríkàlà láti máa ti jẹ́ ara àjọ náà ló ti wọ́ṣọ́ ni wọ́n ló ti mọ ọmọ ẹgbẹ́ làbáríkà lọ rúkúmà hajjan olóyè tàbí ẹ̀tọ́ lábẹ́ ṣe àyẹ̀pẹ̀ ìlú ẹgbẹ́ ìfọ́n ẹ̀tọ́ lábẹ́ ṣe àmọ́sán yóò sọ pé làbáríkà ẹjọ́ bá bẹ́ ṣe ìran wọ́n sọ pé làbẹ́ká lọ́wọ́ húnmá hajján wà ọmọlọ́ta yẹ̀gbẹ́ta bá bẹ́ ṣe ájì dọ́ndọ́ ájì nǹkan bẹ́ ṣe òṣèrúkọ́ ó sọ pé mo jẹ́ pèrè ọlọ́run fún hajjì ṣe tàbátí tó bá ti wá ń pa irú mọ́ èyàn wà wọ èyàn bọ́ ẹ̀gbà àríkàlẹ̀ èyàn ó bẹ̀rẹ̀ tó bá wọn akọ́ tí ń fún ní ẹ̀bá ti wà nínú ilé ìṣòmọ́bẹ̀ ẹjọ́ bá rẹ̀ ṣe sọ́ńpẹ̀ sàmẹ́tọ́ ìwọ̀n sọ pé bàbá ẹ̀ kàlùwọ̀n bá rògbò lọ́sàn yọ́mù tẹ́lẹ̀ ààrẹ ọjọ́ kẹjọ nínú oṣù hajj ní mẹ́kà tó wà pẹ̀lú àpẹẹkà lọ́hùn máa hajjá ìbẹ̀rẹ̀ àìmáyà ẹgbẹ́ ọ̀rẹ́ṣẹ́ kì ọ́n ó mẹ́ta méjèèjì bọ̀ yóò ṣe ń wá ìlú bàbá ìṣẹ́ àìmọ̀ wọ́n sọ pé So Màdínà yóò lù Màdínà lẹ́lẹ́ láti ti wọ aṣọ yìí. Gbogbo ti tó wá dé nìkọ́. Gbogbo ti wá dé nìkọ́. Wọ́n tó wá wẹ̀ wọ́n tó wẹ̀ lọ́sẹ̀ abẹ́ ìṣẹ́jú àti Àdíjì ẹ̀sẹ̀ àtúbẹ̀ orí nǹkan tó sábà yìí. Gbogbo ti wá. So àwọn ìdíyẹ bí Màkàníyà yẹn ti àyè. Ẹ́ títa àyè òun ni àwọn táàkì ti sọ ní tó bá ní ní pọ̀ àwọn tí ìgbòlejò ẹ̀yìnbà àwọn tí ìyàlá ńlá gbọ́gbọ́ jẹ́ àwọn àyẹ̀lẹ́yẹ omi tààrí tàbá ló ń ṣe hajj olóòpàá nígbà ní àwọn akáwọn ẹ̀rọ gẹ́yìn wọ́n sọ fún wa náà ti dé ní ìkọ́ kábàá lè sọ pé bàbá yìí kàwọ ọ̀hún mẹ́rùn lọ́tà tàbí wà níbi òkú sáàkì yẹn àpínlẹ̀

حاول أن أخذ بيوم أحجر الدين رسول الله عليك اللهم عيدا وزين الله آية مستنزة Gbogbogbé, kò dámù pẹ̀lú ọ̀dí jọ́ ìrìnà lórí ẹ̀ tó tọ́lọ̀ tó fún alákòrí yóò rẹ̀. Nínú bá ń sábàáyé, ọmọ wa ní ẹjọ́ pẹ̀lú mẹ́ta ẹni àjí ìgbà. Ẹlú mẹ́ta ẹni ẹni ilẹ̀ mọ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìrànlẹ́ ìjọba ìrẹ́sẹ̀ṣì. Ó ní ní ẹgbẹ̀rẹ̀ Ó jẹ́ òfin wa pé pọ̀ tí a lè fáwọn èèyàn wọ̀lá káàkiri ìjọba. Wọ̀lá ilé ìdí mú bí ẹni tẹ́tù mú ẹlò mú ìlà. Wọ̀lá ilé ìpàdé lọ sí ìrìnkú sínú iṣẹ́ rí ìhàkùn pàtàkì

ẹ̀yìn wọ́n máa fi rí lọ wọ́n dákẹ́rẹ́ ní orí títí títí tí wọ́n fi ní rí mọ́ lọ́dún àkọjú sọ́nà yóò máa lọ. Wọ́n máa ń pèsè wọn ò ní ojú ilé wọlé ẹ̀yìn ilé wọ́n lọ tà wọlé. Ọ̀nà ìlẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀bí ká ẹbí ìsàmì pẹ́ẹ́fẹ́ lọ sí lọ́nà sẹ́yìn ìsàmì Nàìjíríà kì í ti dáadáa. Wọ̀lẹ́rẹ́ ẹni ẹni tí bẹ̀rù wọn ìgbà rí àyà ọlọ́run. Wà tún ní gbọ́nà ó kẹrin ìjẹ́ wà ní Wọ̀tàkùn lọ́wọ́ àlàáìlẹ̀ fún ìgbìyàn ẹgbẹ̀rẹ̀ ọlọ́run kẹta rí ìjìrì. Bàbá olùsọ́jú yà á sí ọlọ́ọ̀tàrà ìjọba oṣù mẹ́tọ́ nígbà nígbà. Sọ́ọ̀bù yá ní ìṣúra bá fi sí ìyá àti wọ̀ṣán tó káàkiri ní Mùsàkọ̀rì náà. Wọ̀ṣán tó káàkiri ní Mùsàkọ̀rì náà. ذلك تقدير العزيز الحكيم. نعم. القمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك في فلك فلك ayà àti èrè ọlọ́rẹ́wà ṣàtúnṣù bá yẹ rí nínú ọ̀rọ̀ ìlú náà ọlọ́rẹ́ òun fẹ́ rí ìgbè tẹ́kiri ìmọ̀ tàbí ọmọ lọ nínú tákọ̀ rí náà sí ààyè rẹ̀ ذلك لطير عزيز عزيز مبين wọn ti fẹ́ẹ̀rí sí lọ yẹn dáríkà ní ọjọ́ ẹ̀rí òye pàpọ̀dí nínú rẹ̀ àbí ìsìnkẹ̀ àmì ìlúni ẹgbùn mọ́lọ̀ ọba ti pa fún ìmọ̀lẹ́ ọlọ́rẹ̀ yìí mọ́lọ̀ ti ṣètò ẹ̀mí ẹ́ نقل حكم ربك العالى لألذي خلق فسوى ó ṣe ó ṣe ó ṣe ìṣẹ̀dá tàbí ó dẹ̀dà ó ṣe ó dá ní àdáṣe òwe wọ́n láti ọ̀dọ̀rọ̀ ó wá ṣètò tàbí ó pé gbogbo bí ẹ̀dá tó ń ó dá ó ṣe máa rí bí ó ṣe máa lò

sí ìlú wọn yóò ti máa lọ láti ìgbésọ̀ kan kẹ́kẹ́ lọ láti rí òṣìbá tó jáde àmì òṣìbá tuntun tó bá yá yóò wọ́n lọ sí ẹ̀bá ṣíwá torí àmì tí ẹ̀bá máa torí tí ó ti wọn lọ sí òun àmọ̀ ní ṣáà ààrẹ kẹlẹ̀ ọ̀rẹ́ ìdúró ní ọ̀sìn títí tí ó fi lọ tún bẹ tí ó wá ti dàbí ìmọ̀ tó ti bẹ yóò tún sí ẹ̀ padà yóò tún bẹ̀ ṣàkóso wáyé yóò kọ̀ọ̀kan yóò kú lábẹ́ oṣù àgún bá tó ara yà àwọn ọ̀tẹ́ ìgbàlẹ̀ láwọn àwọn tí oṣù ṣe kí oṣù ilé ọwọ́ ní ra ṣáàmùsù ẹ̀rọ ọ̀fẹ́ ìlà àwọn àti ìrìn ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àtòṣù pápẹ́yìn ló ń dà ẹ̀rọ ọ̀rọ̀ ìjà wọn ò lè kọkúra wọn òun nílé lé bá máa ń tóbi nígbà rẹ̀ ọ̀pọ̀ àwọn òun lè oṣù bá láti lọ sí ìlú

ẹ̀rọ̀pẹ́ àṣègbè ìrìnàmípa àìkọ́bẹ̀ ní agbègbè wọn kálukú wà ní àtìgbà àgbòrò èyí tí wọ́n ti ń lúwẹ̀ bẹ́ẹ̀ gbogbo jẹ́ wọ́n ń lúwẹ̀ ìyẹn wọ́n ń lọ bí àtìláìkì káàkiri láàyè jẹ́ ìwà ọ̀rọ̀ tí àwọn ọ̀sẹ̀ àyà sọ fún wa nípa kí nípa oṣù ọ̀dà lẹ́wọ̀n nàìjíríà a ti pẹ̀lú a ti ṣètò a ti kádà ìdíyọ́ ìbò lójoojúmọ́ àbá Ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n lẹ́yìn tó ṣí ilé lóṣù ní oṣù lé, yóò àwọn ẹgbẹ̀rẹ̀ oṣù jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n nígbà ní yóò lọ jẹ́ ọkùn ẹ̀rí ìgbà tàbí lọ́mọ. Ó yẹ káàkiri ìgbà wọn, yà nígbà wọn kẹ́kẹ́ sọ̀rọ̀ lọ́ àríwá ìrọ̀lá àwọn ẹlẹ̀ ìrìnlẹ̀ pé àṣáàrù oṣù tẹ́ rí yẹ mọ́kànlọ́gbọ̀n ni. Títọ́ wà ìṣòro ìnà ìyàwó màlúù, àti ìlànà ẹ̀kọ́ 29 ṣùgbọ́n ó ṣeé ṣe oṣù ìjọkẹ́ náà yìí pàtẹ ìlú mọ àlẹ́ ìkùn màá ti lọ pé tí o ṣe bá fara pamọ́ sí ìlú náà lórí lọ́nà àti lọ́nà mi fa áàkì ìlú ìrìn ìjà ẹ wá pé ó ń kà sẹ́yìn bá bọ̀ nàbà sí ìrìn náà lọ tó jẹ ọ̀gbọ́n. Ọ̀nà ìyàpọ̀ ọmọ mùsùlùmí lónìí ọ̀rọ̀ amúsìlì ọ̀rọ̀ wa èrí dé ọ̀rọ̀ wa ní dé

ẹni àbẹ́rì àtàkì ìkàwé ìkàwà lórí yẹn. Sọ̀káríwọ̀ ọwà lórí tí ó pẹ̀lú irú mẹ́wọ́n lórí ma tó jẹ́ ẹ̀kọ́ ọmọ àti ìrìnà àgbẹ̀lẹ́lá ẹni tí náà òmẹ́lá ọ̀pẹ́lá àti ọjọ́rẹ́lá àti wá ó sì máa tó ẹ̀rẹ̀ September 30 June November ọdún tó bá wáyé tó lè wà.

àwọn mùsùlùmí kan jẹ́ kò yá wọn náà wọ́n náà èyí kan jò ní mú ọ̀lá tẹ́bí rí ìpàtẹ́ káàkùn sí ìbàtán wọ́n tẹ́bẹ̀ rí ìpàtẹ́ وإن قلت لي فالمسلم أعرض وإن قلت لي فالمسلم abẹ́rẹ́ tẹ̀wọ́n sí ìgbẹ̀rẹ̀ náà kò sí àwọn ọ̀rùn yí ọgbẹ́ dámọ́rọ̀ àbápọ̀ ogúnù wà ní kọ́lọ́tà látàrí ìgbà tí ó ti àwọn sí ìgbà ìrọ̀rùn tó bá mọ́ Wàyé ń tàtàrí nípa ìwọ̀n tẹ́lẹ̀ فالمسيح ضعفه وإن كنت فالمسيح ضعفه Mùsíbà jẹ́ àbábọ̀ àmúṣe tí wọ́n á gbé pé ìkà tó pè é pé ọ̀rọ̀ ìdáàbò ìyàpọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí kò sí ní wọ́n wà. Àwọn kan wá bọ́ sí pé lè gbé ìdíjọ́ ní ọmọ ẹgbẹ̀rẹ̀.

الذين يأكلون وعلى ويتذكرون ويتذكرون في خلق السماوات والأرض ربنا أخرجنا من عذاب جهنم وشارك فينا وعلينا ربنا إن الرحمن يخلق بكم إن في خلق السماوات كان من شجاع Ẹgbẹ́ ilẹ̀ ní ṣúlọ ẹgbẹ́ ṣúlọ tó bá yára yóò di ìdọ́wà ṣe máa máa wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n والضحاها والضحى والليل إذا سجى والشمس والضحاها Gbogbo àwọn àtìkò ní ẹgbẹ́ náà wá ń sọ, ọlọ́ni ọlọ́pọ̀lọ́ sọ fún òun náà wà mẹ́rin àtìlọ́pọ̀. رفع صمتها فسواها وعطش ليلها وأخرج سبحانها ká ha pàtàkì wà ó sánà ká

Afrọ́jà ní a ó wà á ndị láti inú rẹ̀, máa àá omi rẹ̀, wọ́n lọ wà á ná àti kókó rẹ̀. Mọ́ta àìlákún wọlé ẹni àrùn ìgbádùn ẹ̀yìn àtàwọn ẹran sí lọ sọ́nà wọ́n ní wọ́n wò áàmà láti fi ọmọ ọmọ dáa lọ́wọ́ bí i náà kẹ́kọ́ kí sanu wọ́n ti wà bá fún ìjẹ̀dá fún ìjẹ̀dá sílẹ̀ láàárẹ̀ àti àmì tẹ́lẹ̀ ìwúlẹ̀ ìlà fún àwọn olóye الذين يبلغون الله الصيام ويقول àwọn tí wọ́n ń jọ náà nínú àti ìjòkó wàhálà ìlú bí ẹni ìgbẹ̀gbẹ̀lẹ̀ ẹ̀kọ́ àjọ náà ọ̀rẹ́ àpapàá lóun tó lè kọ́ ní ìbàmọ̀ wá jọra wọ́n máa ń wò lè wọ́n máa ń wo ló nípa ìṣẹ̀dá sọ́rọ̀ àpilẹ̀ Rọ̀bánù ẹ̀rẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀gbọ̀n Ọlọ́pàá pé wọ́n wà lọ sọ pé ọmọ ìjọba ọ̀sán ní pé láti olú ọ̀rọ̀ yóò kàn tó wọ́n bèèrè tó jáde lẹ́nu wọlé bí ẹni ẹ̀wọ̀n òwò tó fi jáde ìlúgbà ní ilẹ̀ bá sọ fún ṣé oòrùn ní àbúkọ́ yóò fi jáde lẹ́nu ọ̀pẹ́ ọ̀bá náà wa náà kan láwọn ka ábàbà àti àkókò tó ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ọmọ ìgbà ọ̀kan kan bẹ̀rẹ̀ ó lè wòye sí òfin náà. ẹwọ́n Kùrán lọ́wọ́ sọ wàsàmẹ́rí wàsọ̀rí wà máa àdìrọ́ta mú kọrí ánìyàn sáàkì ìràwọ̀ tí ń yàtọ̀ mi ọlọ́pẹ́ sọ́rọ̀ tó pàpàdé ní ìlú lọ́sẹ̀ lọ́pàá àrẹ ìhàrá káàkiri ní olùṣọ́ọ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ẹ̀rẹ̀ ọkọ̀kọ́ lọ pé ọlọ́run fún aláàbòrí ọmọ rẹ̀. Àmì ìṣàlá àmà owó tó náà, lọ́dọ̀ kéré táwọn mùsùlùmí ò nílé àìmọ́yẹ ti ẹni òbá àmìlẹ́sìn àmìlẹ́. Àgbàmí ìjọ pé káàkiri àti láàmà jẹ́ ti ẹ̀ ti òṣèṣe. Tàwà lọ́nu tó tàwà lọ́nu tó tù lápọ̀nà. Ọlọ́run tọ́lá yé fún wa nípa oúnjẹ mánà pé a yára tẹ̀lé ọ̀rọ̀ ayé àtẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. Ọlọ́run tọ́ fún wa nípa obì tó lóyún tọ́kọ rẹ̀ kọ́ tóròmù fẹ́ náà àwọn àsìkò tí ó lè ọlọ́pàá ń sọ pọ̀lá ọlọ́run ní yá ẹ̀yọ́ àjọ̀bí Ìdá wà tuntun kan lè ọrụ وأن وأحسن العتقان للوجود العدة بهن وأحسن العدة الطوالة اليوم تعاون كاسي كاون كاين كالشولالا وكاين وهذا تعقيدة Ẹgbẹ́gbẹ́ ìgbà nígbẹ́ obìnrin ẹ̀kọ́ oṣù ẹ̀ látàbí, obìnrin tí ò ṣe ìkọ̀ oṣù gọ́mọ́. wàláhí wàláhí لم يحبنا واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يئسن أيوة. oṣù mẹ́ta báwọn láti mọ̀ oṣù ṣe jábáàlì rẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ òṣèré tó sọ ọdún mẹ́rin jábáàlì lánàá tọ́wọ́ àdìgbẹ́gbẹ́ abẹ́kọ̀ọ́bẹ̀ ọdọ́ oṣù mẹ́ta oṣù mẹ́ta ojú ọ̀run láti mọ̀ Ìkàkàkùkà ni ẹ́. Ìkàkùkà ni ẹ́ sáàdé máa ti jábáàlì. Ìgbẹ́ náà obìnrin lọ́pọ̀ ẹ̀ jáde láyé yóò lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá mẹ́rin ìgbàlejò lọ. Oṣù mẹ́rin ìrìn ojú ọ̀run ẹwà àwọn òwúrọ̀ àmọ̀jẹ́ bí October November December ní obìnrin yẹn ní òní ẹwà lọ ká tàbí wọn àti wọn àti wọn lọ kúrò ní onílù tó fi lọ lẹ́sà dé ó sì ṣe é ṣe lọ́jọ́ káwọn olè jẹ́ twenty nine twenty nine ló lọ ọgbọ́n sí èyí ti lọ lọ tàbí wọn àti wọn lọ lẹ́sà dé ìdí wọn lọ bí mẹ́fà oṣù mẹ́rin àti wọn mẹ́rin fọlá pé September sí ni 30, October 31, November 31, January 31, uh, eh, December 31, January 31. So at least ẹni ọjọ́ mẹ́rin fún oye ọjọ́ sí àwọn olóògbò. Báwo ni ẹ bá wá lọ ẹgbẹ́ pé ní mẹ́rin ní ẹjọ́ pẹ̀lú àpìtò? Kí ẹ wà sọ fọ́nà fún àtọ́lọ́ ní ọjọ́ ilé àwọn àǹfààní sọ pé bá ṣe ṣe nù. Ẹ̀yìn náà lọ ní ọlọ́run náà ló sọ pé pátá ní ara bí kìí látara àmì ìwé mú. Ẹ̀kọ́ ìyẹn kéré ní àwùjọ ṣùgbọ́n ẹ̀rọ ohun ìdájọ́ tó wá ọ̀rọ̀ ní ìlú. Kó lè ṣe àkáǹtì lọ́dọ̀ lọ. Ọdún jẹ́ kí ó ṣe pàtàkì wọn ọ̀rọ̀ bá àwọn àjọ̀gbọ́n ìrìn ọ̀rẹ́ ìrìn ní kọ́ńtà látàkì rí tòrò bá mọ̀. Fáìlì ìgbà mú sí ìbàdàn. Ní kọ́ńtà tẹ́lẹ̀ Àìkúta látàdìrí ìpàtíkà mú sí ìbàtàn. Ẹ̀wọ̀n àti Yorùbá tí ìbá mọ̀ lù sí ìbà. Ìjẹ́kọ̀ọ́ mọ̀ sí ìbà ni àwọn wá bá kú ìjẹ́ ìjáre. Sáàrùjáre lọ́rọ̀ sàmọ́. Nítorí náà, àpára ń sọ́lá ẹ̀rọ alùlàwọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ nínú àwọn oṣù méjèèjì láì àwọn mẹ́rin níbẹ̀ jẹ́ oṣù ọmọ aṣíwòròfóró ìwọ̀ntúnbọ̀ fi àárín ààrẹ àpá ní àwọn oṣù ọwọ̀ tí wọ́n sọ àti àbọ̀ ọwọ̀ tí wọ́n sọ nínú ààrẹ ìlú ọmọdà ìdòrè ìjà alùmọ̀ṣàbọ̀ àti ọ̀rọ̀jà láàrin ìdíje alẹ́bí ọ̀pẹ́ ìmẹ̀ jùmẹ́rẹ̀ yá alẹ́ ààrẹ ọ̀ṣàkà kọjá òtúwà lẹ́nà àárín oṣù ìmọ̀lẹ́dà àti ìṣàbán ìlú sọ. Wúwá kọjá òtúmọ̀, orin kọjá pàmò ìran túmọ̀. Wà kí ìdàgbàkù lọ́jàkù mọ́tọ̀rí lè ánà ọ̀bí àgbóhùnmọ̀ ìrìnsá كانوا يحبون الشهر رمضان ويصلون له ركعا Tọ́jú bí àwọn ẹ̀rọ tó ń bẹ káàkiri ní ìran ọ̀bí àtàwọn lágbára, àwọn tí wọ́n oṣù Ramadan táwọn àyíjẹ́ àwọn pè ní oṣù ọ̀wọ̀, ọwá lọ sọ ní ọjà pẹ́kùn ṣe sára ìlànà, lọ́dọ̀ tí ó ní ìṣẹ́ oṣù ọjà àtàrà rẹ̀. Olùgbéra ní ìdí, wà káàkiri ti mọ́tọ̀ àwọn ìran múlọ̀

oṣù tó wà ṣáájú ṣàbáà tó kán fún sí ìmọ́dà àbúrò láti lè jẹ́ kó yàtọ̀ sí èyí àwọn ọ̀bí àìrìnà ọ̀bí àpapọ̀ sọ ti wọn tó pàbọ̀ sọ pé báyìí nà ṣàbáà wà kí ni wà tó ní wà ṣàwọ́n yóò wà lọ́gbọ́n bí i ìlọ́gbọ́n ọmọdé bí nínà ìlànà ìbàyàn àtàbí wá pé ìrújú tó jáde látara olóko oṣù ó gbé jáde pẹ̀lú àlàyé pé wọ́n já ṣẹ̀fẹ́ ọ̀rọ̀ tó náà lọ́jà pẹ̀lú ọ̀rọ̀ pé wọ́n já pé tó sọ ní àwọn ìran mọ́tọ̀ èdè àwọn bílíọ̀ èdè àwọn òbílíọ̀ báwo ṣe yìí Ìjọba nígbà táwà ní Fáwárí Sùn náà lọ́pọ̀ wa ní ìlú àwọn òṣèlú bákan tó lè jẹ́ àwọn ìpínlẹ̀.

nígbà tí ń bá ẹ̀bù ẹ̀rẹ́sì Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ tó fún nílé Yorùbá tó fún àwọn ìgbàtẹ̀ ìdúkọ ní nílé Yorùbá àwọn apá ìbálòpọ̀ ṣe ó kọ́ láti lọ bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ lọ pé kí ìtumọ̀ ti wà yóò sáré àti orílẹ̀-èdè ìgbà àti pẹ́sọ̀ ìwọ̀sùn. Ìgbẹ́rẹ̀ ni ó lọ pẹ́sọ̀ ìtòríà ló mọ́ gbà mọ́ ká pépà ẹ̀kọ́ tó di mẹ́ṣẹ́. Nígbà tí ìgbẹ́rẹ̀ ni ó lọ rẹ̀ ní ìlú. Nígbà tí ó ti ìgbà àti ìgbà ní ìgbà yìí. Òdìgbà tí àjàyí ka ọ̀dà sí wọ́n lọ sọ́dọ̀ àwọn àpá láti jẹ́ pé wọ́n ti mú lẹ́rú lápọ̀ ọmọ kékeré lọ èdè rẹ̀ ò sí ìmú tó ní àtọ́lẹ̀ ọ̀dọ́ ègbò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ògbà ìdílé Yorùbá fún tẹ́lára orílẹ̀-èdè Yorùbá ti tẹ́lẹ̀ kí ní sáà wé lórí ẹgbẹ́ láwọn àdéjì wọn kọ sí ìgbà tí wọ́n tún kọ wọ́n ní sí gèlè gèlè sì ní obìnrin ní ìwé ìgbóyà ìgbèlè èmi àyò láwà ní ìwọ́n kọ sí Báwo ya wọ́n lọ sí ilẹ̀ ìgbé ìlú pé wọ́n ká nínú ìwé wọn láti tí wà lùsùn báwọn ní láwà ní. Láwà ní àwọn òní ìmọ̀ ọkọ̀rẹ́ ìwọ̀n méjì ló tẹ́ta lè káwọn ọ bụ dàbí bí ṣe òyìnbó tí ń dé láwọn àdíjẹ jẹ́ tuntun olùgbé ọjọ́ tó bá kàrẹ́ tí mo sàlàyé òun èdè yẹn ọ̀pọ̀lọpọ̀ tó lò àwọn àwọn àpá kìí ìrírí tó wà lọ́dọ̀ tí ó fún gẹ́gẹ́ bí àwa náà ti lọ fún ọ̀pọ̀ èdè ní ìdíléṣẹ́ rí ẹrẹ lè jẹ ìgbé òkun bàbá fẹ́ sọ̀rọ̀ oṣù àwọn náà ní àmì láti àyè ẹ̀ lọ́nà tí ó fi yé wa pé bóyá bá ọmọ ẹ̀mí bá dé wọ́n lè sọ pé já ìwé oṣù sẹ́ẹ̀rù Àìkú ajé ìṣẹ́lẹ̀ ẹ̀ẹ́ ó jẹ́ pé nílẹ̀ yìí bá ń gbogbo nípìnlẹ̀ àwọn ọjọ́ méjì ọjọ́ mẹ́rin náà ọ̀hún ó ti rí ọ̀dá ní lórí ilẹ̀ wọ́n wá lórí máa ọ̀hún ọdún ọ̀hún yẹn jẹ̀ ní mẹ́rin ló bọ́ sí wọ́n kọ́ ṣàpọ̀ ọdún ọjọ́ òkú ọjọ́ àwọn ìrìnbọ́n ìwé ògún ọkọ̀ mọ́kàn ọ̀bàtálá ọjọ́ ọjà títà Ìwọ̀n ṣẹ̀gbó òun jà láti ó kó ṣe kọ́ wọ́n tí ọjọ́ kan gbà wọ́n lápọ̀ pẹ̀lú ìlú rẹ̀ ló wá ń sọ òkú báyìí. Wọ́n á mọ́ sí wọ́n nígbà tí wọ́n fẹ́ ọjọ́ ìlú kìí ní ẹni ó sì lójú ìjàkúta mẹ́rin. Lẹ́tà ni wọ́n lọ fún ìlú sí ilé àwọn ilé àti ilé sí ìlú jọ. Àgbẹ̀kílẹ̀ rí sẹ́gun lè sí orílẹ̀ ọlọ́run dá ayé àtùnú níjọ́ mẹ́fà ó wá fi níjọ́ ìdí àkọ́lé ìgbà ẹ̀. Bọ̀kùnrà lè sọ pé wọ́n mú lọ́rẹ́ pàdúdà àwọn amẹ́rún sàmẹ́ ní ìdòdò ẹ̀wà èdè bá ti ṣẹ́ bá tó bá ti níjọ́ ìdìbò àwọn sàmẹ́. A tún ṣe iṣẹ́ bí ìlọ. Ṣùgbọ́n lọ́wọ́ ṣàmọ́. Náà, wàkọ́lẹ̀ àwọ̀, àwọn ọlọ́pàá àìjọ́n tùtàmí yìí wọ́n sì lè àbí ìdìnà ní orúkọ ọlọ́mọ tó rọ́jà. òun ni tàṣẹ yìí ni wọ́n ń sí ilé àfínà kí ni ìṣẹ́ ní ìpínlẹ̀ wọ́n ń sí ilé àfínà ayé mú oríṣìí ha ní àlàyé kí ha nǹkan tí máa mú àfínà kò láyé láàrín ìdàgbà kọ́lá rájà fún lẹ́gbàáwó àfínà àfínà tàbí àpìmá wà ní bọ́ọ̀lì ìhàmù ìdìtọ́lá lè ìgbà ìfìyì wà kọ́pẹ̀ á ń lè àbùbá lè títà ní ìpẹ̀sì ìmọ̀bí. Ọ̀pọ̀ tí wọ́n máa ń jù, ìrì tó wà ní ọ̀pọ̀ tí wọ́n ti sí orí igi, tẹ́fẹ́ igi, wọ́n wá fi ọ̀pọ̀ nínú ìyẹn wọ́n ti bọ inú ẹ̀. Tó bá ti jọ ṣọ́rọ́jà àwọn máa náà bá wọ́n jọ ẹ̀ ọ̀pọ̀ yẹn kúrò olùgbójúra ní ẹ̀ wọ́n yọ ẹnu ọ̀pọ̀ ara rẹ̀ ní yẹn wọ́n yọ kúrò àwọn ọlọ́rọ̀ ní ọlọ́rọ̀ ní wọ́n ń nínú oṣù yẹn ó wà lọ́pọ̀ àtàbà lọ́rọ̀ tó rọ́pù ìgbà kọ́rọ̀ ṣùgbọ́n kí ìtawà yìí nínú sọ́ọ̀tù ìbákọ̀rọ̀ sọ́rọ̀ tó ayà tó rẹ̀ nípa oṣù àbọ̀ ọ̀wọ̀ ìtààlè ìfìyàn síta pẹ̀lẹ̀gbẹ̀rún mẹ́ yàríyà pàdú lẹ́ta a lè ìbáyí fi ṣàmìlì ìfàwọ̀ ṣáàlẹ́ máa jẹ́ àwọn àwọn oṣù mẹ́rin ní sí ọlọ́ọ̀sọ́ وَقَرَبْتُ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ المسجد الحرام وإخراج أهله منه أكبر منهم Sọ́dún àgbàrí ìrìnà, bí i àwọn èèyàn lọ́wọ́ lójú ọ̀nà ọlọ́run. Ní sáàrà àwọn èèyàn lójú ọ̀nà ọlọ́run, tàbí kí kan bí àwọn èèyàn lójú ọ̀nà ọlọ́run. Kò bèé tàbí ṣíṣẹ́ rí wọn kúrò lójú ọ̀nà ọlọ́run. Wọ̀kúnkún bí àti ṣíṣà ìgbàgbọ́ sí ìsìláàmù gẹ́gẹ́ pàmíṣù wà lè mẹ́sìkì ilẹ̀ àwọn àti nígbàwó èèyàn lọ́wọ́ láti lọ tọ́jú ní káàbà. Wà lè rọ́ọ̀lù àwọn àdíjì nínú nígbà àwọn ọmọ mùsùlùmí kúrò ní mẹ́ta Gbẹ́gbẹ́gbẹ́ àgbàrú ìjàlá ìjàpámẹ́jẹ̀ ọjọ́ sí ìṣẹ̀lẹ̀ lọ́mù. Ó kú lọ́dọ̀ lọ́rùn ju àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú ẹ̀kọ́ ọ̀dún pẹ̀lú ìjàmú pẹ̀lú. Ẹ bá lọ́wọ́ náà kọ̀ nínú ìjàmú rèé. Sọ́bá ti gbé Mùhámọ́dù gbé, sọ́bá ti gbé Tòlẹ̀kọ́ Ádá, Tòlẹ̀ Ìjá, Mùhámọ́dù àti kí ni Rọ́ṣà wọn ò ní ìjàmú ẹ̀rẹ́gá pé oṣù ọjọ́ àbúrú sí ìrìnà tí ó gbogbo tí jẹ́ irin níbi iṣẹ́ ogun àwọn ọ̀yọ́ kalẹ̀ kó wà nípàlọ̀ ọjà. ọlọ́wọ́ ní kóòkó kẹta mú ní oṣù àbọ̀wọ̀ yìí o ẹ̀ṣẹ̀ ńlá ni ṣùgbọ́n títí tẹ̀lé tí àwọn èèyàn lọ́nà tàbí tẹ̀lé tí wọn lọ́wọ́ láti ṣètò láàrín ogun tẹ́ẹ̀ gbé

báàbì kàkùn ní ẹnìkan mú tó ó ẹnìkan ọmọ ẹgbẹ́ tó wọ́n á sí

إن تجتنبوا كبائر ما تنهون عنه يكفر عنكم يكفر عنكم سيئاتكم ويدخلكم كريما فاسألوا نعم إن تجتنبوا كبائر الكبائر أو الشيء

ìsẹ́gúntì orí nígbẹ́ àwọn àmọ́ àìjọ́ pé ní kàbáyé ẹ̀jẹ̀ lálá wọ́n ní àwọn ẹ̀jẹ̀ tó ṣe pé wà fún nínú plan látọ̀dọ̀ pé ìyàbá ẹni yóò bẹ̀rẹ̀ tó bá ṣe bí ìgbìnà òṣèlú ní kápá ọmọ obìnrin tó ṣe àgbèrè bí ọtí mímu láti wà fún àdúrà àmì àmà àmì tàbí sí láàrín láàrín ọlọ́run sọ pé tó bá ṣe ọlọ́run ṣẹ́ ilé tọ̀ àbáàdì ní ṣẹ́ ilé gbogbo jẹ́ jẹ́bí àbáàdì ní nínú ara ọwọ́ olè wá sílà wá ní ìwòsàn sílà ọlọ́run bá ṣẹ́ ilé obìnrin àlèwá sílà tó bá yàn sí ọkọ̀ ìrò ẹ̀ tó bá ìpàtàṣẹ́ ìdíò wá ní ìwòsàn sílà àtẹ́ tó górí ẹ̀ẹ́dẹ̀ẹ́ta ní ìrò kù mùsùlùmí àìyá mi ọ̀tá ṣe ìlà méjèèjì ìyẹn ló jábà pé ẹ̀ṣẹ̀ ńlá ni káwọn bàbá ṣe ìbí wà náà mítọ̀ wáyé mú àmì ìrìnfà ẹni tí ń fáwọn ojú ìgbèlú ní iná tó wà lókè pẹ́kòjú pẹ́kòjú ọmọ ọmọ ojú ẹni fà fún ìrìn àtẹ́lórí ẹbá mi fà ọlọ́run ṣe wà gíní wá ṣímà wà ní mọ̀sáwó ṣímà ẹni ṣe sọjú fúnnà àbẹ̀sí ṣe sọjú fún ẹgbẹ̀ ìpàtù ẹgbẹ́ ṣe tàtù fúnnà lọ́pẹ̀ láwọn ọmọdé ẹgbẹ́ ìwé àtẹ́tẹ́ ó ṣe gíní àtẹ́lẹ́gbẹ́ ni ẹgbọ́n ṣe tàtù wà ìpáàdídá wà ní ìsàmàlìdá àtẹ́ni tó ń ṣe èjì fún ara rẹ̀ ọlọ́run jẹ́gẹ́ yẹ̀ ní gáàpù kò sábà kò lé ní ẹ̀sùn pé èjì tó mi bá lé jì ó máa ń bá ìbáṣepọ̀ náà ìjì jù láì kọ́ wá ẹ bá fi fáyé ní inú ìṣẹ́ bá ní kó tó mú àtàtẹ ó lé jì àtẹni tó ń ṣe fún ẹ tó ṣe fún ìyàtẹ tó gbé jì rẹ̀ ẹgbẹ́ òṣè láti mú àwọn ẹ̀ṣẹ̀ lé sí ewu ẹ̀ṣẹ̀ máa máa ń wọn. Tàbí èyí tí wọ́n sọ wípé ẹni tó bá ṣe rẹ̀ yóò alákúnlẹ̀ hàn ọmọ ọmọ alákọ̀ọ́yọ́ rẹ̀ káàmà tẹ̀lé ọ̀rọ̀ bí ìlànà wà tó tó lè ní sọ nígbà àwọn orúkọ tí wọ́n ń pè àwọn ìgbà ní àlàfọ́ọ̀mù àlàfọ́ọ̀mù لا يسمع فيه السلاح ولا صوت نذير للإنسان Àtọ́kù ni ayayá ẹjọ́ lè sọ̀rọ̀. Ẹjọ́ fẹ́ kò lè sọ̀rọ̀ oṣù yẹn ló ń pèlẹ̀ ìdí ti pẹ́pẹ́ nínú oṣù yẹn náà yìí gbọ́ ibi ogun àìsọ́kàwé yẹn pẹ̀pẹ̀ sógun ìgbà títà káàkiri àìsọ ní oṣù yẹn ìlọ́nà ìgbìmọ̀ sọ́ọ̀mù yẹn ọlọ́pàá alágbòye wọn. Náà lọ́wọ́ tó kù sí wọ́n ní ọwọ́ àkọ́kọ́ ní àjábí ọ̀dá ọ̀pọ̀ ìdí ìwà àkọ́kọ́ ìrọ̀rùn lónìí nínú tẹ́lì òun sọ iṣẹ́ sára tó ń tẹ́rẹ tó láwọn àwọn jẹ́ tó náà ń bọ̀ òkú bá fàyíká wàjá sàhájáwọ́ báwọn bá ti rí òkú bá gán wúwà pẹ̀lú òmìnirí ìwú tó tó ń ta ju ìbáwọn ń bọ̀ tẹ́lẹ̀ lóòkú àyè tẹ́lẹ̀ kù wà àkọ́sẹ̀lẹ̀ ààbà tí àwọn tẹ́ ẹ̀rí ìlú wọn máa gbọ́ tó dájú tẹ́lẹ̀ lọ. Gẹ́bí Zúmárùn àwọn Fúlàní ilé Zúmárùn ní ọjọ́ orílẹ̀ Fúlàníṣẹ́ ìjọba wà àwọn ọdún Fúlàní kan wá pọ̀ rẹ̀ sí ìṣe Súmá. Zúmárùn fẹ́ àtún máa gbà pé pẹ̀lú ohun. Ẹgbẹ́ wọn ló dàjẹ́ tó jù náà fẹ́ ráyìn. Àwọn kan wọ́n lọ máa gbọ́ ìjọba tó ti wá rí ẹjọ́ láti ẹkọ́ lọ́wọ́ àbẹ́bẹ̀ ló ti rí ní ọ̀nà lọ́wọ́ ìtúpa méjì kan wà lákùnlá ìjọba bá sọ ìyáàmẹ̀ wọ́n ní àà wọ́n ní olùdókò ọ̀gá ẹ̀mí rẹ̀ rí tẹ́ wọ́n ló lọ ohun lọ ìyá lórí àbí wọ́n kó ọmọ tí ó wá kó kó òrìṣà yẹn wá wá bàjá ó wá lè lọ́tọ̀ wá ṣàlójú. Wọ́n kó ọmọ sí òtàlẹ́dọ̀ jágbó, ó wá kó ọmọ sí ẹni yẹn. Ogún wá àwọn ọmọ ìyẹn ní wá sí. Ìgbàtí sáàrọ̀ ọ̀sẹ̀ wá ṣàládà lórí bẹ́ẹ̀ ní òkúta ilé òkúta lẹ́nu wọ́n sáàrì ìgbòkí báyìí. Agent of Generation àwọn àmọ̀ sí Geography. Àwọn ó dàbí àwọn òkúta tó wé lọ, ẹgbẹ́ òṣàkan ló gbé síbẹ̀ láì mọ̀ pé akẹ́kọ̀ọ́ ti ń jẹ́ àwọn òkúta àti ẹ̀fẹ̀ ní jẹ́ díẹ̀ díẹ̀ ìkan tó rí bọ́ lórí òkè lọ́sàn án ní ìbẹ̀rẹ̀ àìsàn tó rí bọ́ sẹ́rẹ̀ ó ti fẹ́ ní ti ń jẹ àbàbá kan tó wá lòdì ó ṣàkóso lóde kákẹ́rọ̀ àbàbá tó wá wà láyé ó fẹ́ bí ó ti ẹ̀ láti ọ̀sẹ̀ ó ti lè sọ̀kalẹ̀ irú láti mú gbèrè tààtì nínú lọ́gbàtì ọjọ́ tó ti fẹ́ wọ́n ẹ̀ lòdì ó ṣí níkàlẹ̀ àjọ̀lú sí ọlọ́ gbogbo àríjọra sí tó bẹ́ẹ̀ náà máa lábá àlèkúkìmù mílànà wá ìdànà nípe gbogbo tí tẹ́lẹ̀ pé ojú ọ̀nà lọ́gbọ̀n wọn jọ ń tọ̀ káàkiri ayé sọ́rọ̀ gbogbo ayé na tó wọ́n jù yẹn lọ àwọn sọ ti tẹ́lẹ̀ àwọn òmìnira wá lọ fàyídà náà lẹ́bi ìhájàmọ̀rù jàmáàrà àbùwàdá ní ìwọ̀ òde báwo bá wá lọ́kùnrin àwọn ọmọ àwọn àwọn àbúrí ẹ̀kú ọkàn lóye pẹ̀lú túnmẹ̀ jíìnà ìṣàárá àwọn àwọn àwọn ewúrẹ́ ẹ̀rẹ̀ àwọn ọmọ wá àti bí apọ̀ ẹran yàtùtù pàápàá láti nà ààrẹ rí àwọn àkọwà rẹ̀ sórí ẹ̀pẹ̀lẹ̀ wọ́n kùnmà tó kùnmà bí àwọn àwọn ẹni gbogbo àwọn ọmọ rí bí ẹgbẹ́ gbogbo àwọn ọmọ sí kàyẹ ọmọ ẹran wọ́n kò sí lórí oúnjẹ ọlọ́run fún àpáyé fún un. Fàídà dápọ̀ bá ṣe àwọn ọ̀rọ̀jà, ṣùgbọ́n tó bá ó ṣù rọ́jà bàbá ti dé kó ìnáà àwọn wà sọ pé wọ́n ń sí ìlú àti náà. Yọrin yọrin ti dé o, gbogbo ẹni ogun táàmì jagun náà máa ń ti bọ igi táàmì ọkàn wọ́n yọ. Èyí tó wà lẹ́nu ọkàn wọ́n yọ. Fọ́nà mẹ́ta rúkàn ọ̀kọ̀ọ̀kan àní ìjúlẹ̀ tí ìhàdíyà sí ní jẹ́ńbẹ̀ wọ́n là sọ́nàmà ọ̀pá kan tí sí ní ọ̀dìnà àjọ àti àdìdàbò. eléyìí ẹ̀sìn tó dúró kán pẹ́lú ìlú wọ́n ní ayé àìsá òṣòrí wọ̀lẹ̀ adánọ́lùmọ̀ sọ́wọ́bá ètò lọ́wọ́ bá pọ̀ ní gangan ní àìsá òṣòrí ìṣirò tó lálàáfíà pé oṣù jẹ́ mọ́kànlélọ́gbọ̀n àjẹmọ̀ ìṣirò oṣù tó lálàáfíà oṣù jẹ́ ọkọ́ lẹ́kànlọ́gbọ̀n tàbí lẹ́wàárí sí méjì lọ́gbọ̀n àwọn èrí rẹ̀ ṣe ti rù tó lálàáfíà wà ní àdáni mọ̀ sáwọ́ àwọn kàkókì pé ìgbìnà ìgbàlẹ̀ oṣù tọ́rọ ọ̀gbọ̀n sọ wọ́n rí yàrá wà á wà á yìí bóun àbí tọ́ka àrẹ̀ bàbá dáríkà sí ayé dáríkà ọ̀gbọ̀n pé ìkọ́nà ọba kò pé pé ìtumọ̀ rẹ̀ ní eléyìí ni ìdájọ́ ọlọ́run àdékùnkù ọlọ́run àbáwọn nǹkan ti ní dáríkà tí lòlòpọ̀ jì sí máa náà dáríkà ó wà ní àkéré tọ́wọ́ sọ ìgbà lòlòlò pẹ̀lú nínú àti ọní wọ̀lẹ̀ ojú ìdí ayé dáríkà ṣáàrẹ̀ wọ́n pàpọ̀ àà pé ìbáyà ní sọ ẹgbẹ́ dáríkà tí ó lè kọ́njì sílẹ̀ láti tó dúró tán ìtumà rẹ̀ lẹ́lẹ́ ìgbẹ̀rẹ̀ lọ sí ẹ̀sìn ìbá ló ṣí gẹ́gẹ́ ìpẹ̀ láti ọwọ́ tọ́ tí ó yẹ̀ rárá nìkan ọmọ ẹ̀kún mú yẹ̀rù sọ́kùn ìmọ̀ǹtì láti sẹ́kì ní ìbáadá yàṣù asùnkú ẹ̀ẹ̀kìnlẹ̀ kọ́jì kọ́rin kọ́jì ìrìnsọ́rọ̀ wọ́n pè ìmọ̀kanímọ̀ sọ́rọ̀ láti bẹ̀rẹ̀ mọ́kọ́lọ́jì táwọn ìmọ̀ ẹni tó di ilé di onílé tó sọ ẹ tó lò ó di olówó láti lè ní onílé tó di olówó láti lọ pé onówó àti lè ní olówó gbogbo ti làbí ó wà ní orí ìjìnà tí lábáwá ẹwà gbẹ́gbẹ́ ìkàǹtẹ̀ torí ìmọ̀kan tó ti lòó pọ̀ ó kúrò sọ́ọ̀fù lọ́nà ìrìn sọ́ọ̀fù pàtàkì àwọn inú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìtumọ̀ tí wọ́n ń jáde wọ́n ló ń tàbàyé fún wa ó ní àbúrò fún wa pẹ̀lú yí èrò ìfẹ́lì àbí bí ọ̀rọ̀ ṣe yí mẹ̀súwàrí nílà òkùn láti àwòrán kan lọ sí àwòrán rẹ̀ sábà á ń lè àárín àdébà ṣùgbọ́n ní ìjọ máa bá ìtumọ̀ bá àgbà lérò pẹ̀lú ẹ̀mí ọ̀ṣẹ́ Irú ẹwọ mú sí ìgbìyànjọ́sí, ìgbìyànjọ́sí tó bá ń lọ sí ìṣẹ́ àmú sí ìgbìyànjọ́sí tó bá ń lọ nípa ẹ̀lẹ́rù ní ìgbìyànjọ́sí. Ìmú súlù yóò lọ bí yìí ìkan ìjẹ ogun, ìkan ìjẹ ogun yóò ti wọ́n sí ìlú yìí ó wà ní Yorùbá náà ọwọ́ ọ̀wọ̀ ọ̀wọ̀ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbàkan náà ní ìdí máa tọ́pù yẹn tọ́pù alágbèrè ẹlẹ́ẹ̀kẹta Kọ́lù tààlà pàlá ní ìnà àkúsàkù, ẹgbẹ́ sàwọ̀ sí ní àbá ọ̀rọ̀ ìrìnàjẹ̀rí ìṣòro. Wọ́n ní àpá àwọn ẹgbẹ́ àbá ti gbogbo oṣù méjèèjì lọ́lọ́lọ́ وعلى قوم بعدهم إلى الأشهر الحرم أقاط ما يا رب أقول شمال بيش أبو وين يركو شمال كان من بعد الحجة محرم عدل في رجب لأنه إليها أقرب لتنظر نظر من سوري فالبالي أتعالى أيوة الله أماني إن الشهور إن عدة الشهور عند الله إثنى عشر شهرا Òrùkọ́ oṣù lọ́dọ̀ ọlọ́rọ̀ tẹ́ méjìlá. Gbogbo ilẹ̀ tí títọ́rọ̀ ti sọ wípé ní ìhá àrùbá àti ògbòrò lẹ́rin inú rẹ̀ yá àgbọ̀ ọ̀wọ̀. Ọlọ́ ní bàbá sáàkì ìwọ̀n èyí nà áwọn ìgbàgbọ́n ẹgbẹ́sàkò sí fọ́ra ilé ẹ̀.

wà máa lẹ́rẹ́ ìdẹ̀lọ́ ayé ti ìfòkè náà ìsúnmọ́ lọ́rọ̀ ọlọ́run tó dájọ́ ẹ̀kọ́ náà wà bí iná kú ti bá fi láti fi máa kú àti sáàkọ́ àmọ́ ni mo tàyà ní sàmárè ìlànà mo padà lọ sí ẹlẹ́kẹjọ òwe ẹlẹ́kẹjọ mo kà lọ ẹlẹ́kàrún ọ̀nà pàṣẹ wọn ti iná àkúsàkù mo lọ mú ayà ẹ̀mọ̀ lọ wo ilé oṣù mẹ́rin ìhánà mú ilé àkọ́kọ́ wà láàmà sí ìyàwó ti pàtí ìgbòrò ó ń bẹ fún àwọn oṣù ní àmì ìgbàlájúmọ̀ sí àìsàn rẹ̀ pọ̀ nínú rẹ̀ ní àjẹ́ bí wà òrògbé nínú rẹ̀ nínú rẹ̀ pàtàkì láàrín ọmọ títà sí ìdúnlé ó pé ọlọ́run ọba tó ṣe kí ni nínú àwọn oṣù yẹn tàbí ìdúnlé ọlọ́run jẹ́ sí á ṣe àìsàn títún jẹ́ nìkan ńlá fún wa tọ́tún fi lọ bẹ̀rẹ̀ لقوله تعالى وما رفض وما فسوق وما جدال في الحج الله قال جلاله القرآن لا تصدق سورة الحج تصدق ولما حج الله نعم الحج الحج أشهر معلومة الحج أشهر معلومة عادي وشفاعة مريم فلن ترضى فيه àwọn ìgbà ti mọ̀ ní oṣù láti bẹ̀rẹ̀ láti ṣàwọ́lù ìrọ̀ pàádà ìrìn jíjà lọ oṣù láti ìyẹn náà wọ́n lẹ́rẹ̀ ومن فرض فيه إلا الحج فلا رفث ولا فسوق ولا جمال في الحج وما تفعلوا من خير يعلم الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوا يا أولي الألباب Mo fẹ́ pé áyà rẹ̀ wà ní ṣúwájú áyà ìrìnàjò áyà ìrìnàjò ìbáwà. Káwọn ìyẹn náà lè mọ̀ nílé mo ti rí ayá kí o ní 197 alẹ́hàkì ọlọ́run oṣù alẹ́hàkì iṣẹ́ áàdì ṣíṣe ìjọsìn áàdì ọṣùrún láàrú áàdù àwọn oṣù kan bá ti mọ̀ níṣẹ́ áàdì ṣíṣe wà nínú ẹ̀ nínú oṣù نعم فمن فرض فيه الحج لنا وتزوج ويقول النبي صلى الله عليه وسلم والبدء استنشاق المعارض طبعا فما فرض الحج nínú àwọn oṣù yẹn tí ó pàtọ́ àìhájì tó pinnu láti ṣe hájì nínú rẹ̀

ẹ̀bá tó ti dáná torí pé ẹ̀sìn wọn ara mi ọlọ́pẹ̀ àbẹ́ ní ẹni ní òun lọ ọlọ́sàánú pẹ̀lú ọ̀rọ̀ ìbò tí pọ̀ ní ìdílọ́mọ́jáwọ̀ ìlú ju májàkàtò áṣòwò náà ẹ̀nà àwọn Yorùbá lórí káńdídéètì kálukú tó rẹ́lẹ̀ yóò tó kàǹpé nínú ìná bá ti wà nínú ìlú kàǹpé yẹn kódà ní àbá ìlú kàǹpé yẹn ẹ̀rí bá ti wà àwọn nàìjíríà ló ṣe fún tó ẹ̀jọba ní ọjọ́ ẹgbẹ́lá ẹni báyìí báyìí bá ti dé lẹ́yìn tó ọ̀rọ̀ alábàájí ló mú ní ìwọ̀n ẹni bá ní ní láti ọlọ́dún olùfẹ́ ìwọ̀n sọ nígbà tí ṣàgàrí tó wà lórí ní 1980 ní lọ sí àjì tó wá wá sí káàmù àwọn ìlọ́sí òun wá kí wọn ẹgbẹ́ pẹ́sẹ́ntì ọ̀gá náà tó láti jẹ́ àríkà àwọn ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ní maka tàbí lọ́jẹ́ tí kò wà lọ́wọ́jú ọdẹ́ ẹ̀yọ ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí ìṣíjì ra àwọn ìmọ̀ àwọn àríwọ́ bá lórí nínú maka ní àti ìrìnà àwọn èèyàn ní láti dáàbùgbé àjò ọ̀rọ̀ kọ́dà èmi kojú rí ní mọ́tà ní àpáàní ilẹ̀ òjìlẹ̀ sí káàbà àti ọ̀rọ̀ lẹ́gbàá jí sábà tó làgbé yìí ẹgbà bí àwọn èèyàn ọ̀rọ̀ asma mo sí lọ́sọ̀ Liverpool tẹ́lá ní mẹ́jẹ́ ń pa ní tẹ̀yìn láàárọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á wò wá rẹ̀ náà wá lọ ra sí ilẹ̀ ààrẹ ìfòkànlẹ̀ wá lọ ra sí wọ́n á gbé ìrìnlẹ̀ lára ra ẹgbẹ́ ìjọ́ sí ẹgbẹ́ ìjọ́ Ọmọ bá ń já tòmátò díẹ̀. Láwọn ajáàrùn-ún àtòsí kéré sí ọjà káàrùn-ún orí ọ̀rọ̀ alágbọ́nà ọ̀rọ̀ kìí ọ̀rọ̀ jẹ́ ìrìnjò kàrà lórí àpapá sí lọ́nà àwọn àgbà ẹ̀yọ́ ní orí wa wá wọ́n ní àpá sí wọn ìjọba náà bá ilé ní kólẹ̀ ilé ìkóró àlóòrè eré díẹ̀ tẹ̀lé wọn

ọ̀rẹ́ ló fi rọ̀gùn Ìpapọ̀pù lè bọ́ sí táàrí. Àgbẹ́ àṣípapọ̀pù lè bọ́ sí ẹni kan ní sọ́jọ́ ìsinmi ní ìmọ̀ sípapọ̀pù. Tọ́jú òun sálàyé, òun náà ní pé ọmọ ní ààrín ọ̀rẹ́ náà rẹ̀ sí ìlú ajíì. Àtọ́wà ní ẹbá mẹ́lọ mọ́ta ẹgbẹ̀gbẹ̀ dání o, èyí lọ mọ́ta lọ́pọ̀ ọba náà Jadi bá ní ẹgbẹ́ yẹn rọ́yá sànú ara wa sáàdé máa lọ́wọ́ kan kọ́ jẹ tó mú kó lá ní o, àmọ́ o bà ní ìyàtọ̀ ìrọ̀ láti àtàkọ̀wá, èyí tó ló rí inú sholat. rí ìdájáde mereka semua ẹ̀wà lẹ́rọ mengikuti mọ́ta, dasar.

wà láàpù súnkọ̀ ẹ̀gbọ́dọ̀ máa tẹ̀ẹ̀kẹ́ ìgbú bẹ̀rún ẹjọ́ táàrẹ́ ọ̀tẹ̀kẹ́ ìgbú àwọn ìṣòro náà ṣùgbọ́n fún wá dáyìn ìyàsọ́tọ̀ láti lè sọ pàtàkì oṣù yẹn tó wá wà láàrídá táàrí èsì ẹ̀mẹ́ta lóṣù bí ìfọ̀rọ̀wẹ́wọ̀ yàtọ̀ táàrí èsì ẹ̀ àríyẹ̀ sí ẹ̀ ń tẹ́ kágbó mọ̀ kí mọ́ra wọn ni kò sí ẹ̀ sí ìyẹn àwọn àfihàn wáyé pé oṣù yìí náà lọ́wọ́ nípa aláàtà òmìnirú èyí na àwọn ìgbà kóòlù ẹ má ṣe ṣàbòsílẹ̀ ara nínú àwọn oṣù mẹ́rin kó tó mà sí pápọ̀ sí tọ́ náà nínú kéré nínú àwọn oṣù yòókù náà. Ọ̀la àwọn àgbọ̀ láàárín àdúrà ṣe lọ́yìn àdúrà àdáyébọ̀n kéèsì tó ti rí ohun tó kọ́mọ àwọn oṣù ní àyàmá gbogbo ìgbìyànjú òkú náà gẹ́gẹ́ bá ti ṣàlàyé ẹ̀sẹ̀ tó ń bá ti ìyá pẹ̀lúmi ọ̀wùrán àyàjúmá látàbùlímù fi nílá àtúntà tó lè ní ọ̀rọ̀ kejì ní pé ó ti wà lọ sóòtù pé ká mẹ́jà fún olùyẹn ṣe ọ̀rọ̀ àyà ní ìdí wọn tó pa ìdájọ́ yẹrẹ àyà ní ìdí wọn tó ṣe dé ní tó pa ìdájọ́ yẹrẹ gbogbo wọn nítorí pé ìbámu ti ìbámu ti jẹ̀rí ìṣòro ọ̀rọ̀ àkókò tààrà ọ̀pọ̀ ìfọ̀nfà ní òṣèlú ìfẹ́ títí àwọn ọmọ ilẹ̀ ìrìnàjò ṣó kí ọlọ́run nínú oṣù ẹ̀ká láti gẹ́ni tàbátàbù ti mú àwọn abẹ́ náà ìwọ̀n akẹ́kì látàbí mú kì í na àtúgbà ní ìrètí káàrí gbóná ẹgbẹ́ tàbí sí múra nínú àwọn oṣù yẹn pẹ̀lú ọkẹ́ ẹ̀mọ́ ẹ̀dẹ́jẹ̀ لأن الله سبحانه إذا عظم شيئا من جهة واحدة صارت له حرمة واحدة torí tó bá gbé ìlú gangan tó fi tàbí gbé ìlú gangan lójú pọ̀nà kan nǹkan yẹn yóò tún padà jẹ́ kó ní ọ̀rọ̀ kan lójú pọ̀nà kejì lójú pọ̀nà kejì ní ìgbàgbé agbọ́ ní ìlànà tó bá jẹ́ pé ọ̀nà tọ́lọ́wọ́ gbogbo fàìlọ́wọ́ sí àrẹ̀ẹ̀kọ́ bí àmàrí sẹ́jì kámàrí lọ́wọ́ àtọ̀wọ́ bí àmàrí sọ́ọ̀lẹ̀ ìyà ẹ̀ṣẹ̀ tí ẹ bá wá dánà àwọn orin yẹn ìjìyà rẹ̀ yóò jẹ́ ìlọ́po gẹ́gẹ́ bí ìyàbá ti ṣe dáadáa ní sọ fún wa nípa oṣù hajji gbogbo àbẹ́gbà Muhammad sọ̀rọ̀ mọ́rùn àríwá àríwá tí wọ́n sọ wípé máa ní àyàmì alhàmàlì sọ́rẹ̀ kò bí ha àhàkù ilẹ̀ ọ̀wọ́ ìrìn àti ìrẹ̀ kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ orí ayé iṣẹ́ lè tí ìrọ̀ṣẹ̀ṣẹ́ dáadáa tọ́lọ̀ lè ní ẹ̀síṣẹ́ dáadáa tó àwọn ọjọ́ rìn àwọn ọjọ́ wo ni àyàmọ̀ rẹ̀ àṣì ìhàjì ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú ìhàjì pọ́ọ̀lú yá ọ̀tún lọ́wọ́ àwọn tí ń bẹ̀ẹ̀bẹ̀ ẹjọ́ náà rí rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó sọ yìí wà láì jì sọ́nà wọn ní nífẹ̀ẹ́ sí ká jagun sójú ọ̀nà ọlọ́run nínú oṣù ní tàbí àwọn ọjọ́ ní àtọ̀sọ́jọ́ mẹ́wàá ìrèbí alábìnrin ara wọn wọn la ti ààrùn ní ìsàbí ìlà tí ẹ bá jagun sójú ọ̀nà ọlọ́run ní àwọn ọjọ́ mi tó yàtọ̀ sí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù hajj yìí ọlọ́run ò lè nífẹ̀ẹ́ sí tó ẹni tó nà mú yàn lọ́gẹ́gẹ́ wọn bẹ̀rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ní ọjọ́ mẹ́wàá nítorí tọ́lọ́ láàdá tó ń gbà bẹ̀rẹ̀ pé ẹni ìdájú sílẹ̀ mìíràn nínú àwọn ọjọ́ ní àtúnṣe yìí kí ìgbà àyàfi wọ́n ti dùn ẹnìkan kọ́rọ̀ jáde nà sí ó jáde fúnra ẹ̀ wà mẹ́rin yìí kò wá lájáde ó tún kó méjèèjì tó kó jáde ẹ̀ ní ara rẹ̀ àti dúkìá òṣèlú tó bá wá lẹ́sẹ̀ yẹn pé ó ná dúkìá rẹ̀ kan sójú ooru ẹ̀mí rẹ̀ tó bọ́ ọ̀bẹ̀ ó ń nìkan ní ládà rẹ̀ ju ládà pàṣẹ rẹ̀ tó ṣe olóore ní àwọn ọjọ́ ẹwọ àwọn ìyàwó ànájọwà Muhammad ní sọ́ọ̀tì àdìbá ọlọ́run pé yìí fún wọn pé àwọn ẹni fún mọ̀ á tó lòdìdè ìrí àkókò àwọn ọmọdé ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ní yá nípa ànábì ẹni ìyàwó ànábì mẹ́rin yá ìlọ́ra láàárẹ̀ àdáàmá á ṣe ìyá rẹ̀ ní ìlọ́po bí i báyé ní méjì báyé tẹ̀kẹ́ ìyàwó àdájú olóòrè ìṣòrí ìyà kan náà ní ọ̀bẹ̀ bátorí ó ti tẹ́yàwó àdájú yẹn ìlọ́po méjì tí wọn wọ̀ká nàdáàrí káàrọ̀ lọ́rí yàtíra kọ́bà ń sọ́rú ìyàfáwọn ìyàwó àdájú ìwà Muhammad sọ́bọ̀ lọ́wọ́ àríwá àríwá nítorí kíni nítorí ipò tí àwọn ìyàwó àlẹ́wà Muhammad sọ́kọ̀ lọ́ọ̀mù àlẹ́wà láàrin wàtàlá fún ọwà ṣúrábá ti bí àyà àti Gbogbogbé ìjọba ìjọba na ọ̀nà ka àṣàkí nínú mìta ẹ̀yí yàtọ̀ bára obìnrin yóò Ọlọ́pàá tó

lórí afárá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ní àyà ní ìṣà ọmọ náà abẹ́lá ọba nígbàlá fún aláàbòyí rọrọ̀ ṣókí nígbà àwùjọ lónìí láìka àwọn oṣù àkọ̀wọ́ wà àwọn lábára ti máa lákòóso ọ̀gbà iwájú náà ṣùgbọ́n bàbá mi lè dé àsìkò bàbá mi dé ájì àgbẹ̀ bàbá mi ti dé tó ṣe onígbogbo ìyẹn látò bó ṣe wà gẹ́gẹ́ tó wá padà fọ́nà yẹ̀lẹ́ gbogbo mẹ́lẹ́ ní orúkọ ìpadà ó wá bọ́ sójú ẹ̀ padà èyí tó bọ́ sójú ẹ̀ àwọn àlò láti gbà náà ti di títí di òní padà mọ́ gbogbo ní ẹlẹ́ẹ̀kejì àwọn lábáwá gbé ọlá fáwọn oṣù yìí wọ́n sì gbọ́ ọdún gẹ́gẹ́ bí àṣẹ tó ti wá látọ̀dọ̀ àwọn àmọ́bí ọlọ́run tó ti ṣáájú lórílẹ̀-èdè àjọ àmọ́bí ọmọ àríwá ìlọ̀ká nìkan ló kọ́ dé lọ́sàrí ìsìn àríyànjẹ́ ọlọ́run ìlọ́rin àmọ́bí ọlọ́run ni ó dà ń bí wa àwọn mẹ́sọ̀rọ̀ wọ́n àrí ọ̀gá wọ pé tí ìgbàgbàgbé mọ́sálásí tàbí ìmọ́sí ìlọ́kọ́yì kò dé ní ìkan bí àádọ́rin àwọn ọmọ àmọ́bí ọlọ́run tí wọ́n kúrò ní mọ́sálásí rẹ̀ wọ́n jọ sí bẹ́ẹ̀ ó lẹ báwọn àdíṣì ní ìwà ọ̀rọ̀ tó sọ pé kò dé ní àádọ́rin àwọn àmọ́bí ọlọ́run tẹ́kùn kò sí ní sẹ́gbọ́ntì àti ọlọ́ tí wọ́n tí ìrìn mọ́ sí ìrìn ọ̀rẹ́ báwọn àti ọlọ́ wá ń tẹ̀ wọ́n ti máa báwọn èèyàn kan a sì láwọn àlẹ́bí ọlọ́run nínú àwọn èèyàn lápá àwọn òṣùpọ̀ ní bí a ti sọ ọ́ lẹ̀ àti àlẹ́bí ìwúd ẹ̀sìn táwọn èèyàn náà ìsìnkú tí ẹgbà àwọn àmẹ́sí ọlọ́run àwọn èèyàn jí ní ọjọ́ ọba ní ìsọ̀rí ṣùgbọ́n àwọn tó jẹ́ lágbàwá tó rẹ̀ṣùn rúrùn àwọn èèyàn lágbàwá wọ́n ti sọ gẹ́gẹ́ ìmọ̀ tuntun yìí ṣe sọ wípé gbogbo ọ̀rọ̀ oṣù yìí ọlọ́run sọ fáwọn àmẹ́sí ọlọ́run tó ṣáájú ìdí ni ẹ̀bá àwọn náà wọ́n ti lọ ṣe wáyé àwọn náà Nínú ìtumọ̀ náà nínú àwọn ìtumọ̀ náà máa bá àwọn wà ní ẹ̀nà ìrìnṣíkà nígbà tó kọ́ káàbà jù tó ń sàjọ́ àwọn ní ìbùdó iṣẹ́ áájì àwọn ìbátan ṣe àríná ìbọ̀wá. Àríná ìrìnṣíkà ní ìbọ̀wá ọlọ́run ní mọ̀lẹ́kà ìgbé wá sọ́ta ẹ̀ ibi ẹ̀ṣẹ̀ ọmọ àgbọ́nà ẹ̀bà ibi ìmọ́tò ẹ̀dùn onímọ́tà nípa ẹ̀bà àmàlì ibi ìdíyìnà gbogbo ti ọ̀rọ̀ ẹ̀ ilé yìí ọlọ́wọ́n sọ pé ó ṣe ọwọ́ káàmà lágbára ń pọ̀ lágùn ó ga àìmọ́bọ̀lá fún ó burú ṣùgbọ́n kí ní kan burú ju àìmọ́bọ̀lá ó ṣùgbọ́n ó làwọn lágbára wá ń ṣe nígbà náà kí ni wọ́n ń dí àwọn èèyàn lọ́wọ́ láti ṣẹ̀sìn wọ́n ń gbógun tàwọn èèyàn wọn ò jẹ́ wọ́n rí ìjọ sí ní káàbà gbogbo jẹ́ ọlọ́wà eré gan burú ju oṣù ọ̀wọ̀ tẹ́jàgbó bẹ̀rẹ̀ láti pàkíyèsí wa pé kámójú pẹ́sì ó pàtàkì ju kámójú tó àwọn bóyá àwọn àṣà tó ta ní ọdún ẹgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa mú wá sí èrò kíkí ẹlò ní ó gbóògbé ní ajẹ́ yóò lọ sí ìlú ní wájú ẹ̀sẹ̀lẹ́bà ọ̀wọ́ tí wọ́n rú mọ́ ara wọn pẹ̀lú iná ti pàtẹ́tẹ́ yóò gáàdì di tẹ́tẹ́ irú yẹ́ ti di àṣà fún pé àṣà àwọn bàbá wa ni bẹ́ẹ̀ làwọn bá wá ṣe wo bíbu ọ̀rọ̀ fún àwọn oṣù yẹn kì í ṣe kí wọ́n tẹ̀lé ọlọ́run àti wọ́n bá yà rẹ̀ tó bẹ́ẹ̀

lórí wọn lórí àwọn ní sí ìdí ìtòrí jẹ́ bá kú kí wọ́n lè fi wọ́n wọ́n kó sànà wa اللهم إنا نسألك الهدى والتقى والعفو والدين اللهم اهدنا وسددنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته